ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wo amóhùnmáwòrán Orísun ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ tẹlifíṣàn Orísun a ó máa ti ibi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ Sekinat Ọláìdẹ́rajì ní orúkọ mi. agbábọ́ọ̀lù tó jẹ́ ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù Lobby Stars Síkírù Alimi ti parí gbogbo ètò báyìí láti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù kan ní orílẹ̀-èdè Tunisia tó sì jẹ́ ìkan lára àwọn èyí tó ṣe gbòógì jùlọ ìyẹn Stade Tunisien ikọ̀ state tunisian ti sọ wípé gbogbo ètò ló ti tò láti ra alimi ìyẹn ní ọjọ́ ajé àná bí ó tilẹ̀ jẹ́ wípé iye owó tí wọ́n rà kò di mímọ̀ àmọ́ ìròyìn kan fi hàn pé iye owó tí wọ́n fi ra alimi jẹ́ ọ̀kan lára èyí tó pọ̀ jùlọ nínú ìtàn state tunisian alimi kò sí lára ikọ̀ lobby tó fẹ̀yìn mfm gbolẹ̀ pẹ̀lú ọ̀mì ayò kan sí òdo èyí tí wọ́n gbá nínú ìdíje ti àjọ bọ́ọ̀lù ilẹ̀ nàìjíríà ìyẹn Nigerian Professional Football League tó wáyé lópin ọ̀sẹ̀ ní ìlú Makurdi agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ Sunshine Stars náà ti gbá ọ̀mì márùn-ún wọlé nínú ìdíje NPFL fún sáà yìí Stade Tunisien ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó wá láti Bado tó sì gbá bọ́ọ̀lù nínú àjọ tó ń rí sí ọ̀rọ̀ bọ́ọ̀lù torílẹ̀-èdè Tunisia ìyẹn Tunisian League Professionnelle. Báyìí, ipò kẹta ni wọ́n wà lórí tábìlì àwọn tó fakọyọ jùlọ nínú àti àjọ bọ́ọ̀lù ilẹ̀ Tunisia pẹ̀lú àmì mẹ́rìnlélógún. Ẹ̀wẹ̀, nígbà tí Alimi Sikiru ń sọ̀rọ̀ lẹ́yìn tó kọwọ́ bọ̀wé àdéhùn tán, ó fi ìdùnnú rẹ̀ hàn ó sì ní òun yóò sa ipá láti gba gbá ọ̀pọ̀ ọ̀mì wọlé sínú àwọn kí ikọ̀ State Tunisian lè máa wà níwájú lórí àtẹ àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tó fakọyọ jùlọ ní ilẹ̀ Tunisia alága ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Edo ìyẹn ọ̀gbẹ́ni Dan Obi ti sọ wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ló ń ṣe ìpolongo ìbò fún àwọn látàrí àwọn iṣẹ́ àti àṣeyọrí òun ó ní ẹgbẹ́ òṣèlú PDP ti ṣetán báyìí láti gba ìjọba lọ́wọ́ ẹgbẹ́ APC Obi tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ PDP sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n fi àmì ẹ̀yẹ dá a lọ́lá ní ibi ìkéde ẹkùn ìdìbò àárín gbùngbùn àríwá ti ìpínlẹ̀ Edo sọ wípé iṣẹ́ ti rọ àwọn lọ́rùn báyìí nítorí ẹgbẹ́ òṣèlú APC ló ń ṣe ìpolongo ìbò fún ẹgbẹ́ àwọn àti wípé nínú ìfẹ́ kan àwọn yóò gba ìjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC ó ní ẹkùn ìṣòfin apá àríwá ìpínlẹ̀ Edo ti ṣe àṣeyọrí tó pọ̀ yóò sì mú kí ó rọrùn fún ẹgbẹ́ òṣèlú PDP láti gba ọ̀pá àṣẹ ìpínlẹ̀ náà nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ bí wọn kò bá bojú wẹ̀yìn tí wọ́n sì tẹ̀síwájú nínú iṣẹ́ rere wọn. lẹ́yìn ọdún méjì tí àwọn aláṣẹ ifáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyẹn OAU dá ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ èyí tó ń jà fún ẹ̀tọ́ àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn kan ti bẹ̀rẹ̀ sí ní ké sí àwọn adarí ifáfitì ọ̀hún láti jẹ́ kí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún padà sí ẹnu iṣẹ́ wọn. ẹni tó jẹ́ olùforúkọsílẹ̀ nígbà náà Dọ̀tun Awóyẹmí sọ wípé nígbà náà gbogbo ìgbà ni àwọn olùdarí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún máa ń fi ojoojúmọ́ gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú ifáfitì àti àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn nígbà tí wọ́n bá ń ṣe ayẹyẹ kan tàbí òmíràn àmọ́ ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ló ti rọ ìjọba Èyítáyọ̀ Ògúnbọ́dẹdé tó ń darí fáfitì náà láti jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ padà èyí tí kò gbà láti ìgbà náà kò sí ẹnikẹ́ni tó gbóhunkóhun lórí ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún pẹ̀lú bí olè jíjà ìdúnmọ̀húrú mọ́ni àti àìsí ìgbé ayé gbádùn tó fún àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe pọ̀ tó. ẹgbẹ́ student union ẹ̀ka ti fáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ máa ń fi gbogbo ìgbàjà fẹ́tọ́ àwọn akẹ́kọ̀ọ́ èyí ló sì mú kí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún máa pàrọwà sí àwọn ọ̀gá àgbà ìfáfitì náà láti jẹ́ kí wọ́n padà sí ẹnu iṣẹ́ wọn. bákan náà ẹgbẹ́ kan tó jẹ́ Amilcar Cabral Ideological School Movement nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó ní ìbuwọ́lù olùdarí wọn ìyẹn Godspower Afẹ́rẹ́nà sọ wípé kíkọ̀ jálẹ̀ láti jẹ́ kí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún padà sójú iṣẹ́ kì í ṣe èyí tó tọ̀nà rárá ó ní ìfáfitì ọ̀hún kọ̀ǹtẹ̀ ẹ̀tọ́ àwọn akẹ́kọ̀ọ́ mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn mìíràn ìyẹn Committee for the Defence of Human Rights CDHR ẹ̀ka tí OAU kádìí ọ̀rọ̀ nílẹ̀ pé àìjẹ́ kí ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn Student Union ó bẹ̀rẹ̀ iṣẹ́ wọn padà jẹ́ ìtẹ̀ òfin ilẹ̀ Nàìjíríà tó ń rí sí ìgbáyé gbádùn àwọn akẹ́kọ̀ọ́ lójú mọ́lẹ̀ gbogbo ìlàkàkà àwọn oníròyìn láti gbọ́rọ̀ lẹ́nu àwọn alukoro ìfáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyẹn Abíọ́dún Ọlárẹ̀wájú lórí ọ̀rọ̀ ọ̀hún ló já sí pàbó. ẹgbẹ́ àwọn oníròyìn ìyẹn National Union of Journalists ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti lu gómìnà Babájídé Sanwó-Olú lọ́gọ̀ọ́ ẹnu lórí iṣẹ́ tó ń lọ lọ́wọ́ lórí ilé ìpàdé wọn ẹ̀já lọ gbọ́ bí Ṣògorẹ́nìkejì ti jábọ̀ rẹ̀ fún wa. ẹgbẹ́ àwọn oníròyìn ní ìpínlẹ̀ Èkó ti gbóṣùbà ràbẹ̀ǹdẹ̀ fún ìjọba ìpínlẹ̀ Èkó fún àtìlẹ́yìn tí wọ́n ń ṣe fún wọn lórí iṣẹ́ ilé ẹgbẹ́ náà èyí tó ń lọ lọ́wọ́ ẹni tí ó sọ ọ̀rọ̀ náà jáde ni alága ẹgbẹ́ àwọn oníròyìn ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Kazeem Akínretí lásìkò tí àwọn akòròyìn ṣàbẹ̀wò sí iléeṣẹ́ náà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bíi tí Ọlọ́run ràn wá lọ́wọ́ dé èní ni à ń bo ilé ìlàbẹ̀ sí ní bo ilé yìí ilé alájà mẹ́ta níbẹ̀ ti ṣe rí ọlọ́run bá tó ti kún ọlọ́mọ̀dá ti bẹ̀rẹ̀ àbẹ̀pẹ́ ọlọ́run kó bá wa parí ẹ̀ tí ẹ ò bá gbàgbé pé ilé ẹgbẹ́ ọ̀hún ló ti wà tẹ́lẹ̀ rí kó tó di wípé iṣẹ́ àtúnṣe ibẹ̀ bẹ̀rẹ̀ láti lè kọ́ kó sì gbòòrò sí i. Akínrètí sọ wípé Ìpinnu ẹgbẹ́ náà ni láti mú ìmúgbòòrò tó yanranntí nínú ètò ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn peléke sí i, pé ilé náà yóò ní ọ̀pọ̀ ọ́fíìsì tí yóò wúlò fún gbogbo àwọn oníròyìn, ẹnu ọlọ́fà là á ti gbọ́mọ tá. a fi eléyìí tún sọ fáwọn èèyàn wa pé àwọn bàbá wa àwọn olólùfẹ́ wa pé iṣẹ́ tá a bẹ̀rẹ̀ yìí o kọ́lọ́run kó àwọn kan wá ràn wá lọ́wọ́ ká parí ẹ̀ a lọ́wọ́ àwọn gómìnà àwọn gọ́ọ̀mẹ̀ ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n fún wa ní owó tá a fi bẹ̀rẹ̀ sí ṣe ilé yìí ṣe àkótá adéǹsìn àtúmá ní afẹ́ ìrànlọ́wọ́ ìjọba pé ká lè parí ẹ̀ ibi tí owó tó ń fún wa nígbà yẹn lọ́rùn ibi tá a gbé dé òun náà ní àáfẹ́ bá a ṣe ń kàn báyìí bá ti kàn báyìí sìn àfẹ́ a máa kó wá ìsàlẹ̀ yàrá ìsàlẹ̀ yẹn àfẹ́ bẹ̀rẹ̀ àfẹ́ bẹ̀rẹ̀ ṣẹ̀ wá ń bẹ̀ ká bẹ̀rẹ̀ sí ni máa lò ó gbogbo ogun ṣẹ́ta ti pátá tá a ti ní ọdún ọdún kan báyìí tá tá a ti ń lọ ń lo àwọn bòmíì a fẹ́ padà wá síbí so èmi ó jẹ́ ọjọ́ ayọ̀ ó jẹ́ ọjọ́ ìdùnnú fún mi àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́. ó rọ ìjọba àti àwọn alẹ́nulọ́rọ̀ láwùjọ láti má káàárẹ̀ nínú ṣíṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún àwọn oníròyìn pàápàá nípínlẹ̀ Èkó pé ẹgbẹ́ oníròyìn pẹ̀lú kò ní já àwọn ará ìlú kulẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò ní já wọn nítàn mọ́ láti fún wọn ní ìròyìn tó jẹ́ òtítọ́ àti òdodo àwọn ajẹ́ oníròyìn ní ilé wa olú olú ilé ẹgbẹ́ àjọ oníròyìn ní Èkó nípínlẹ̀ Èkó òun lẹ̀ ń wò yìí tẹ́ bá ti rí àwòrán ẹ rí pé n tí ó yẹ ìpínlẹ̀ Èkó òun náà ni agbékalẹ̀ yìí nítorí ilé ìtajà ń rí ilé yìí á jẹ́ ibi tí a ti máa máa dára lẹ́kọ̀ọ́ training center máa wà ń bẹ̀ ibi tí a ti máa máa ṣe ìpàdé àmì congress hall ó máa wà ń bẹ̀ ibi tí a ti máa máa gba àwọn àlejò lẹ́ẹ̀kọ̀kan náà ó tún máa wà ń náà library ibi tá a ti máa ṣe àwọn yẹn tí máa máa wo àwọn gbogbo ìwé àwọn tó bá tún fẹ́ àwọn akẹ́kọ̀ọ́ research center ó máa wà ń bẹ̀ náà àti ibi tí àwọn ìpè rábọ̀n bá fẹ́ ṣe ìsinmi kéékèèké bá fẹ́ jẹun a mu ní ráńpẹ́ ó tún máa wà ń náà bẹ́ẹ̀ náà ní ta bá fẹ́ ṣe press conference ta fẹ́ pa àwọn èèyàn ta fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ó máa wà nínú ilé yìí náà inú ilé yìí à ń pè ní multi-purpose building ni gbogbo iṣẹ́ tí àbí ẹ̀ bá fẹ́ ṣe pátápátá la máa ṣe ní inú ilé ní agbára Ọlọ́run. láti Orísun tẹlifíṣàn ṣògo rẹ nìkejì ló jábọ̀ ìròyìn. ẹ káàbọ̀ padà gómìnà àná ní ìpínlẹ̀ Kwara ìyẹn Abdulfatai Ahmed títako ìròyìn kan pé ìṣèjọba rẹ̀ ta àwọn ohun ìní ìjọba tó wọ àádọ́fà ní ọ̀nà àìtọ́ nínú ọ̀rọ̀ àtẹ̀jáde tó wá láti ọ̀dọ̀ olùrànwọ́ sí i lórí ọ̀rọ̀ ìlú koro àti ìròyìn Muideen Akorede ní gómìnà náà títako ọ̀rọ̀ èyí tí gómìnà Abdulrahman Abdulrazak sọ wípé Ahmed ta ohun ìní ìjọba tó wọ àádọ́fà fún àwọn ará àti ọ̀rẹ́ rẹ̀ lọ́nà àìtọ́ Ahmed wá tako iye tí gómìnà Abdulrazak sọ wípé ó tà bẹ́ẹ̀ ni ó fi ọ̀rọ̀ wẹ ara rẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ dúkìá ìjọba ọ̀hún ó tún fi kún un wípé ìjọba rẹ̀ fi ọ̀nà tó tọ́ ta àwọn ìwọ̀nba ohun ìní tí wọ́n tà fún àwọn òṣìṣẹ́ ìjọba àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà ti sáà tó kọjá lọ lẹ́yìn tí ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ náà fọwọ́ sí i bẹ́ẹ̀ ni ó sọ wípé gbogbo owó tó jáde nínú rẹ̀ ló lọ sínú àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Kwara láì kó ìkọ̀kan sápò ó ní ètò òfin tó ní ṣe pẹ̀lú ṣíṣe ìtọ́jú àwọn ohun ìní ìjọba èyí tí ìjọba àpapọ̀ fi lélẹ̀ ló mú ìjọba rẹ̀ gbé ìgbésẹ̀ títa àwọn ohun ìní ọ̀hún láìsí kó owó rẹ̀ sápò gómìnà àná náà tún sọ̀rọ̀ ní ìtako àwọn ẹ̀sùn tí gómìnà Abdulrasaq fi kàn án lórí ọ̀rọ̀ owó ó ní ìjọba rẹ̀ fagilé yíyá owó láti ilé ìfowópamọ́ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ nígbà tí owó tó yẹ kó wọlé láti ìjọba àpapọ̀ fẹ́ máa mì. lórí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ Ahmed sọ wípé ìjọba rẹ̀ kò jẹ àwọn òṣìṣẹ́ lówó láì yọ tàwọn olùkọ́ iléèwé girama sílẹ̀ lákòótán gómìnà àná sọ wípé pẹ̀lú gbogbo ẹ̀sùn àti ìbanilórúkọjẹ́ tó ń wá láti ọ̀dọ̀ gómìnà Abdulrasaq lórí owó oṣù ó ní ìṣèjọba òun ó ti ṣe àṣeyọrí tó pọ̀ ju tirẹ̀ lọ àti wípé òun bẹ́ẹ̀ kó má fi ọ̀rọ̀ tí kìí ṣe tòun kọ́ òun lọ́rùn. ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ìròyìn ṣì ń tẹ̀síwájú.